táwa là ń lọ sí Àbújá Àbújá lọ láwà ibẹ̀dẹ̀ lọ láwà báyìí. lọ́mọ yìí ìyá ìbáwá bá mi o ẹ̀yin èèyàn lọ lórí ọba ní Elizabeth mo ti post conversation mi àti ìyá ẹ̀ síbẹ̀ ìyá kan ló wá bá mi ọ̀nà àwọn ìyọ̀ ọ̀la wọ́n máa dẹ bẹ̀ mí pé kí n jọ mo rí Kọ́lámídé Sulaimon òun náà ṣe campaign táì gbà yẹn lòun àti Ìyábọ̀ Òjó ta mọ́ra wọn ló ní kò Ìyábọ̀ Òjó fóun lówó òun ẹgbẹ́ tóun ṣe ẹgbẹ́ fóun lówó kọ́ fóun lówó òun send account number gbogbo táwọn ìgbà ni wàhálà yẹn ṣẹlẹ̀ that was April kẹ́ ẹ lè mọ̀ wọ́n ní mi ò há adìẹ a ti dìbò kọjá o èmi àtọmọ mi ì bá sọ̀rọ̀ mi ì bá sọ̀rọ̀ kò ń sọ lọ́rọ̀ mi ì bá sọ̀rọ̀ rí búmà yẹn dẹ̀ bẹ̀ mí pé à kí n má ṣe bẹ́ẹ̀ òun náà ṣiṣẹ́ fún Tinubu bàdẹ̀ ló dà èmi ò fẹ́ wàhálà o kí n tó fi ọmọ ẹ̀ sínú gúrùpù ọ̀kan lọ́mọ ó fẹ́ẹ̀ pariwo ẹ òun àti legacy ọ̀kan lọ́mọ iná ọ̀kan lọ́mọ voice á ní pẹ̀sì ẹ ti kẹ́ran mérò pẹ̀sì ẹ ti kẹ́ran mérò pẹ̀sì ẹ ti kẹ́ran mérò gbogbo làkàn lọ kó èmi dẹ̀ ti ṣe tèmi fọ́lọ́hún eight thousand bó dẹ̀ ṣe la Àbújá kò fi one thousand kò fi kọ́bọ̀ lẹ̀ kò sí one naira pín pín ní báyìí kò fi lẹ̀ tó fi lọ Àbújá tó fi padà tó fi wà ń bẹ̀ ọ̀nà sísì ńgbà tí adẹ̀dé òtẹ tá a wà níbẹ̀ mo kàn rí páwọn awíkonko gbogbo wọn kàn bẹ̀rẹ̀ sí pariwo lọ́jọ́ náà lọ́tọ́ lọ́dọ̀ àwọn awíkonko ló wà mo tiẹ̀ tún bá awíkonko wípé a ìgbọ́kùnrin lẹ́yìn téèyàn bá rí ẹni ṣé bókò lẹ́gbẹ́ bá rẹ́ni tí wárápá gbé ó yẹ ká ìmọ̀ bẹ́ẹ̀ ṣe máa tọ́jú ẹ̀ wárápá ló ń ṣọmọ yẹn according to bẹ́ẹ̀ ṣe sọ. So ẹ dín sùúrù fún kíní yẹn máa filẹ̀ wọ́n ní kinní kan ló ní ìyèlà ó ní kinní kan tó gbé dání èmi ò kúkú mọ̀ kan tẹ́mi bá mọ̀ pé ẹni tí ò lè tẹ̀lé mi látàgége lọ ìkẹjà ni ṣé màá wá dì mérò ṣé bẹ́mi náà ro tọ́lọ́run ni pé kárìn kápọ̀ yíyẹ ní yẹ ni. atúndénu pléènì the same warapa tún gbé ni mo pé ẹ gbà mí àwọn tó wà bẹ́ẹ̀ mọ́ o tẹ́ bá rí ọmọ yìí bí mo ṣe ń kó àyà sókè bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò tiẹ̀ tatẹ́rù ń pamọ́ mi lọ́wọ́ bá wa máa ṣe máa sọ wọ́n lè ní Tinubu ló rán mi sí tá a fi lò fún tá a fi lò fún nǹkan ohun tó wá yà mí lẹ́nu la mo ń ṣe chat ó wá sórí platform mi ló ń kọ́ pé ó kọ́ kinní yẹn Lámìdé ó máa proof ẹ o mo fọlọ́n búra tó o bá proof nǹkan tó o sọ yìí eré ló máa pè é sórí gbogbo àwọn tó ń kí ẹ lẹ́yìn yẹn ọwọ́ òun ò ní ràn tó ìmọ̀ pọ̀ òun ò lè ràn ó ò lè bọ́ síta kó o kọrú nǹkan báyìí ó kọ́ sínú kínní mi ó ní madam take it easy ma we heard aṣíwájú gave you fifty million naira where did you keep the money as I hear from Ṣèyí Tinubu mouth òyìnbó yí ẹ̀yẹn as I hear ẹ̀yẹn tí àlòkọ but from ṣèyí ṣèyí tinubu mouth ti mouth yẹn ti hàn pé ẹnu ṣèyí tinubu ló sọ fóun bẹ́ẹ̀ pé mi gba fifty million tó ń bi mí lè pé mo mú kó fifty million nu owó ẹgbẹ́ aṣíwájú ní Nigerian bloggers Lámìdé mo mọ̀ pé àwọn tó ń tì ẹ́ náà ń tì ẹ́ òtè ló máa ń ṣẹ̀wọ̀n rárẹ̀ number one Ṣèyí Tinubu ò lè ẹ́và sọ fún ẹ pé òun kó fifty million fún mi Ṣèyí ò jẹ́ sọ bẹ́ẹ̀ fún ẹ mo mọ̀ pé rọ́ọ̀lù fi yẹn pa àwọn kan máa ní kó wá sọ bẹ́ẹ̀ torí Ṣèyí ò jẹ́ sọrú ẹ̀ fún ẹ mo fi ọlọ́run búra Ṣèyí ò jẹ́ Ṣèyí Tinubu ò jẹ́ ẹ́và the same solo láti sọ fún ẹ pé ọba ńlá Elizabeth o mo kó owó a kó fifty million fún fún yín o ṣé yóò jẹ́ sọ bẹ́ẹ̀ fún ẹ mo mọ̀ pé àwọn tó ran iṣẹ́ wá sọ fún mi pé òun mọ̀ṣẹ́ jẹ́ ṣó ti yẹ ṣó orí ọ̀rọ̀ tó sọ yìí ibi tíṣẹ́ yìí ti sọ bẹ́ẹ̀ fún ẹ ó máa prove ẹ o ó máa prove ẹ mí ìbẹ́ orí ló máa pè ó máa prove ẹ ibi tíṣẹ́ orí ibi tíṣẹ́ yìí ti sọ fún ẹ gẹ́nẹ́ pé ẹ o òun kó fifty million fún mi ó máa sọ. So sórí gbogbo nǹkan tó kọ ẹ̀ mo ti send ẹ̀ síbi tó yẹ kí n send ẹ̀ sí tó bá yá fúnra ẹ̀ gangan ló máa rí invitation torí o ò lè sọrú ọ̀rọ̀ báyìí kó o ní kí n fi ẹ́ lẹ̀ ìwọ ló mọ ibi tó ti rí fifty million tó gbà èmi ò gba fifty kọ́bọ̀ nbí kankan ìgbowó nbí kankan èèyàn kò fẹ́ mi lówó ó mokún sọ lórí social media everyday ni mò ń sọ mi ìgbowó nbí kankan campaign tèmi mi ṣó fún bàbá mi ní dáàdì mi fifty eight thousand ni eight thousand lélẹ̀ ẹ jẹ́ kí n tún fi mi wọ̀n eight thousand ni má jẹ́ kán gbá ẹ lójú kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ wo alẹ́ mi wà ń bí báyìí ṣe rí ó le jù eight thousand eight thousand eight thousand ṣèyí Tinubu ò jẹ́ sọ bẹ́ẹ̀ fún ẹ ṣe é ti rí eight thousand ni ó kúnwọ́ ó kọ́ ó jẹ́nu eight thousand ní zero seven zero sixty forty thirty six zero zero ẹ máa ọ̀dà ṣèyí Tinubu ò jẹ́ sọ bẹ́ẹ̀ fún ẹ Bello Àtàndá èwo ni Olamide is, is your children ignis madam ignore Olamide just explain your own side Bello Tajudeen mo fọlọ́yìn lẹ́dùnmarè bẹ̀yí ẹ má máa kọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ gùn ibi tẹnu ibi tí ojú abáran pè tẹnu dé ẹsẹ̀ òde bẹ́ẹ̀ ẹgbẹ́ ọmọ mi bọ̀ ẹgbẹ́ ọmọ mi lè wà parọ́ mọ́ ẹgbẹ́ ó lè wà parọ́ mọ́ ẹgbẹ́ ìyá ẹ̀ níta ẹni kí n filẹ̀ ṣó nǹkan ló sọ ni mo ṣe máa filẹ̀ ibi tó ti gbọ́ lẹ́nu ṣèyí ṣé bó mo ti ń sọ yìí ó parọ́ mọ́ Ṣèyí nítorí ìmọ̀ kò parọ́ mọ́ Ṣèyí Ọlámídé ló sọ máa tún pòsẹ̀ síbí máa gbé ìfà àwọn máa gbé sórí Twitter fifty million tó fún mi yẹn tí mo gbà tí mo kó yẹn wọ́n máa sọ síta bí mo ṣe wà yìí gbogbo èmi ṣe campaign fún bàbá Tinubu o èmi ò gba one thousand bíi kankan owó ara mi mo ná torí mo láìkì bàbá yẹn ní dáàdì mi ni ni mo ṣe náwó lé lórí mi ì dẹ kò dẹ kò dẹ kún anybody yé yé yé ó pọ̀ ó pọ̀ ó pọ̀ eight thousand ó pọ̀ eight thousand ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀. Ṣèyí Tinubu ò lówó Ṣèyí Tinubu ò sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run mo jẹ́rìí ẹnì kò jẹ́ sọ bẹ́ẹ̀ Lámìdé ṣé o rí àwọn tó rán ẹ pé kó o wá sọ irú ọ̀rọ̀ yẹn síta fún mi láti lè fi tánìṣí méjì mi ó ṣera ẹ̀ mo fọ́ ọlọ́run búra ṣẹ́ẹ̀rì ah ah kí ló dé o ò yọ kíní ìbáyìí báà lè ṣe ń ṣe báyìí ẹ̀ ń rólówó sójú ni lórí ìgò yìí náà ẹ̀yin èèyàn eight thousand ní máyẹ̀ kan parọ́ fún ẹ òṣòrí. dìsáínà ní dìsáínà lájọ wọ̀ kò séèyàn máyẹ̀ kan òṣòrí gbé ìbò ṣe ń wò yìí eight thousand naira. mo ní àwọn kan báyìí tó tún ní stone round stone àwọn ní stone oríṣiríṣi ẹ̀ mo ní ẹ má wọ̀rí ó máa tó dé. eight thousand naira ẹ bá mi ṣí à o ẹ bá mi ṣí à eight thousand naira ẹ̀yin tí n bá máa fi dé irú eré ìkọlẹ̀ yìí design mi wà ó ní white ẹ kó àwọn ọjà ìfún mi ẹ bá mi fún oní white kan báyìí nínú àwọn ètò ẹ supply láàárọ̀ tó jẹ́ white wà Ah, kí ló dé mo ti lò yẹ a ti tàgò àwọn èèyàn ti ràgò a ní mo tí mo kàn post lánàá yẹn báyìí mo ń rà ní mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin ó ó le jù my master show me the way ẹ gbàgbé ẹ grandma ẹ̀yin tèmi yẹn ẹ bá wa ra àgbà àá náà ti ń tàgò mo ti ń tàgò ẹ̀rí mọ́mí mọ́mí mọ́mí àṣekàn ní ọmọ àlè ní bọ̀bọ̀ yẹn we should hold him responsible for that statement ó máa à à màámi ẹ tún padà sẹ́yìn ibi títí ibi títí èrìtì ẹ̀ ti sọ bẹ́ẹ̀ fún ó máa sọ ṣèyí Tinubu ọlámídé yẹn ọmọ yẹn borúkọ orúkọ ọmọ yẹn ba orúkọ ṣèyí tinubu jẹ mo mọ̀ pé ṣèyí ò sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ ṣèyí ò sọ fún ọlọ́run mo nǹkan tí mò sọ ọmọ yẹn ba orúkọ so kí àwọn mi ti ṣé mo ti mi ti lò ń ti igbó tá a sì lá máa fi ṣàkọ láàárọ̀ ẹ gbà wá ẹ ọ̀rọ̀ tó bá fẹ́ ra kéèsì sórí tó bá máa fi mú wà ń bẹ́ o ó fẹ́ ra kéèsì má dára ẹ láàmú ìrètí ẹ̀rí kí n ta kéèsì fún yín kí n bóyá bí n fún yín three five three five ní kéèsì. ṣé design wo ni mi ti tún lò náà ewé ni mi ti lò mi ò tí ì lélẹ̀ mo ti lò ah! wọ́n ti kó gòtàn ẹgbà mi ẹ gbogbo tí mo design lánàá oríṣiríṣi design kí ni mo ní lánàá tí mo ní gbogbo ẹ̀ mẹ́wàá ni design mẹ́wàá ó ti gbé bẹ́ẹ̀ lò ẹgbà mi ẹ má ṣeré kéré àrí ilẹ̀ ti gbẹ̀ lẹ́wọ́n ní kò sí jésù kò sí jésù kò sí jésù three five àbí pẹ̀lẹ́lẹ̀. lámìdé ó máa sọ ibi tíṣe yìí ti sọ fún ẹ pé òun fún mi ní òun fún mi ní owó yẹn ṣe yóò jẹ sọ fún ẹ pé òun fún mi ní fifty million kò jẹ sọ bẹ́ẹ̀ nígbà tí mi ò gba one thousand one thousand naira ni mo sọ from APC àbí bóyá bí Tinubu camp rí ṣé tí n bá gbà ṣé mo fẹ́ ẹ̀ ṣáà ní gbà lọ́wọ́ mi tí o sì ń bá wá gbarú owó bẹ́ẹ̀ yẹn ṣó wá possible kí irú èmi gbarú owó bẹ́ẹ̀ yẹn kí n wá dà sápò even nígbà tọkọ mi rí kọ́mẹ́ntì ọkọ mi ní ah aṣáàbí <laughs> aṣáàbí tó wù mọ́ aṣáàbí àgbà twenty àgbà fifty million ah. kódà gan wọn abájáde lórí torí òun mọ̀ pé a ti fẹ́ ha owó yẹn tán a ti fẹ́ a ti ha owó yẹn tán gan ẹ́ ẹni tó yẹ pé ó máa ń ná owó ara ẹ̀ bí ìgbà tó jẹ́ pé ó ní nǹkan kan bẹ́ẹ̀ ni èmi èmi ò ráwọn èèyàn tó wà lára dì mí kí ebi máa pa wọn àbí kíyà máa jẹ wọn. I suppose to be selling with cases ẹ bá ara cases yìí lọ tọ̀lé báwo lè ṣe ń ṣe bá ọ̀tọ̀ọ̀tọ̀ lára pẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ yìí ẹ máa rà bẹ́ẹ̀ bá ti máa rà ẹ cases sí ẹ cases sí three five ìgò eight thousand ẹ bá lẹ́yìn mi ká bá yẹn fi cases sábà fi sí kẹ kò bá cases wá ọ̀tọ̀ lára ṣé ẹ mọ̀ pa akọ́pì ni ó lè ní gbogbo wa akọ́pì eléyìí ni akọ́pì ẹ̀ ni àtúnkọ́pì eléyìí ni ṣó ti yé àwa kọ́pì ẹ̀ ní oníkọ́pì làwa kọ́pì kọ́pì ni wà àníkàwà bẹ́ẹ̀ bá ti rọrì dínà àwa máa fẹ́ kìkàtà fún yín ṣé ẹ̀dẹ̀ wá rí i ó lè ó máa pẹ́kẹ́ tó rẹ̀ nítorí dínà nàìjíríà yìí fún yín fẹ́ẹ̀kì ni gbogbo wa ń tà ní gbogbo nàìjíríà bí gbogbo nàìjíríà ṣe wà ní gbogbo à nàìjíríà yìí tẹ́ ẹ bá máa àwọn glasses mu àwọn ìgò tèmi ń fún yín tẹ́ ẹ bá rí bí wọ́n ti ta original bí nàìjíríà bí population wa ṣe tó kálá àtàǹjà population wa ṣe tó bóyá pé mẹ́ta bọ̀ irú ìtẹ́ báyìí lọ́wọ́ ọmọ mi Liz and Johnny? original ló máa ń ta ṣé àwọn òbí máa sọ fún mi pé a máa ń lọ kọ́pì lọ́dọ̀ Liz Anjorin a máa ń kọ́pì mbẹ̀ ṣe rí yé yé yé yé yé à ń tàgò eight thousand naira kéèsì. ó tún ní tó máa máa fi nù wá fi wipe wẹ̀ wá fi clean ni. ẹ má sọ yìí just green ṣe bẹ́ẹ̀ báyìí ẹ̀yẹ máa ní kí n put ẹ̀ di inside case kí n ṣe gíní ìwọ tó bá fẹ́ ṣe dáadáa ṣe rí ṣe kéèsì ó gbàgbó máa mú gba ìgò ìgò ló máa mú mo mà láìkí kéèsì ma máa ń rà tí má lọ China gan máa ń rà torí èmi fúnra mi kéèyàn bá lọ China ẹ má wọrí tí má wà dé China gan ó ṣeé gan kó tún wálẹ̀ ẹgbẹ́ ẹ̀ máa kì í sí kẹ́ ẹ máa rí èyí mi wá múgò mi wá ìgò kan ti wà nù múgò mi wá ó yá sórí eléyìí fún iṣẹ́ ní ilé ìkó fẹ́ dáadáa méjì ló gbà but eléyìí méjì lè lè gbà but tí mo ní Canada yẹn ìgò mẹ́ta ó gbà náà tí bá lọ sí China ẹ̀ máa wọ̀ rẹ̀ ó gbó nǹkan ní màrà ọ̀ ó ṣeé ṣe kí gòyì kó má ju bóyá tí n bá ti China dì tí n bá dán bó bá tún wà rẹ̀ máa ẹ mọ̀ pé gíní ẹ mọ̀ gíní sí mo ta five thousand tó six thousand sí ẹ rántí pé màmá ọkọ̀ ta eight thousand mo ta ọ̀pá mẹ́wàá ẹ̀ nígbà tí mo rí tó ṣìpù mi gbọ́dọ̀ wá torí pé ẹ̀rà ní thousand fún mi èmi ò ń ṣe business èmi ò ń ṣe bẹ́ẹ̀ yẹn bóyá tẹ́lẹ̀ lọ́run ṣe ń ṣàánú. ọmọ ìparọ́mọ́ ìtinúbù ni o ṣe yí a máa tèkì lẹ́gà àṣàn ó parọ́ mọ́ ẹ ó parọ́ mọ́ mi ṣèyí tó bá tèkì lẹ́gà àṣàn èmi gan òní èmi gan fúnra mi ò ní filẹ̀ so mi ò ní filẹ̀ o torí torí kíní wà nù ilé mi ìgbà tí yọ pépà nù èpo ṣẹlẹ àti ẹ ó gba méjì gba méjì. ìwọ wá dé wá ń parọ́ pé ṣe ìsọfún ẹ pé òun fèmí lówó nítorí pé o wá sórí social media olóhùn pè mí ní ògbé kọ́ ṣọ́rọ̀ pé èmi jọ èmi jọ èmi èmi èmi èmi jọ àwọn ọmọ sí ẹ̀ tí ò níṣẹ́ ṣe tán ò níṣẹ́ lọ́wọ́ orí ẹ̀ dàrú èmi wà lórí social media so tí n bá tó bá pè mí tí n bá gbé call do you think you can call me anytime ó pè mí mi gbé call lẹ́nà nìyẹn ó dẹ̀ gbé mi lọ́kọ̀t eight thousand ó pè mí mi gbé call lẹ́nà nìyẹn ìjọ tó ní bàbá ẹ̀ sick tó sáré pè mí pé bàbá ẹ̀ sick ló mú sẹ́ẹ̀dì fún twenty five thousand kọ́ ni mo sẹ́ẹ̀dì sí ẹ̀ ó ti mọye ìgbà tó gbó lọ́wọ́ mi ten ten thousand ṣó lè kà ìjọ ọbẹ ìjọ tó wá bíbá ìgàn tó wá kó kínní charity fìlà bábìnì ọ̀fẹ́ tó kó lọ àdúgbò ẹ tó kó bá kínní àwọn tó máa gẹrun bóyá fifty àbí mélòó ló gbà free kó lọ kó fún wọn ládùúgbò ẹ ìwọ ló gbá yìí bẹ ṣé wọn ló sanwó ẹ o tún gbaṣọ ṣé o gbaṣọ ní ìtì ẹ̀rántí ṣé ẹ̀ ń gbọ́ wọn ló tún gbaṣọ àwọn eléyìí máa rántí kán sẹ́yìn dowó sí o ṣé ẹ̀kan abẹ́ méjì ẹ̀mẹ́ta ló gbó lọ́wọ́ mi abẹ́ mẹ́rin wàá dé sórí social media wàá rojọ́ ẹ̀ kíní kan ń ṣe ẹ̀wọ̀ pa àwọn aṣíwájú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí platform ẹ̀ṣẹ́ mi ò rí ìwọ náà mú ìṣọ́ lórí social media máa fi tèmi ilẹ̀ ní òdà kọ́sọ́mà lò àwọn kọ́sọ́mà mi gan sanwó yóò lè jẹ́jọ́ kẹta ni máa rí pọ́n sanwó kọ́sọ́mà sanwó mi ni mọ̀ kò sanwó ìmí ìsanwó after one, one month ló ṣẹ̀ máa sọ mí pé òun sanwó ń gbà báyìí because wọ́n ti mọ̀ pé owó àwọn kan kò lè ṣe torí iṣẹ́ tán náà ń ṣe láàbùrọ̀ tó bá tóun àti fẹ́ gbẹ́rù ló máa ní màdámù mo ti sanwó ń gbà báyìí èèyàn kan gan the same thing a sì ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ajé àrékìá woman yẹn ti san one fifty thousand fún mi láti after be two weeks ni mo ṣe mọ̀ wọ́n kàn sọ pé i have paid my balance mi ní which balance wọ́n bá ní kí n wò ńgbà máa wò ìyá ti san one fifty lóòótọ́ tí ẹ̀yin lè máa máa ṣọ́ kiri ó rò pé orí burúkú gbogbo òṣìṣẹ́ ìṣe lórí social media lè mi ṣọ́ kiri tí ò bá jẹ́ láyọ̀ arisọ́bọ̀nù àti sọjí ò lè kí ẹ̀sàrà tó ń gé gbogbo àwọn ọ̀bá nǹkan díẹ̀díẹ̀ tí mò ń rí èmi rí yín ṣá <laughs> wo rán eight thousand ni ṣé mi rí yín èmi fúnra mi èmi pípù èmi rí yín <laughs> èmi adopted daughter president rí yín àwa mú ẹ sábọ̀dù ó gbọ́rọ̀ tí o kàn ó gbèrú bámi mú mi wá kí n lò ọ̀rọ̀ tí o kàn eight eight thousand gbogbogbò táwa ń lò yìí sadiq ṣìnà mú kí ọjà rẹ ráńgbèrú ó ń ṣe bí ó ń ṣe bí ipẹ́ni táànú ẹ̀ ṣe ó rí pé àwọn fáǹsì ẹ̀ tún sọ fún ẹ pọ́mọ yẹn òṣọmọ tán lè ṣàánú pọ́mọ yẹn ò dá ṣé wọn pẹ́ nìkan pé wọlé ó sọ bẹ́ẹ̀ fún un ṣùgbọ́n toró ò fẹ́ ń lé Elizabeth gà èmi ló ń bú mo mọ̀ pé ṣáàtì mi àná yẹn máa dùn ìkẹ́ ṣáàtì yẹn máa dùn ẹ̀ kò ṣe ní dùn ẹ̀ orí pé mo kóbo ẹ̀ gan <laughs> ẹni eight thousand ó máa máa jà kiri ni ó máa máa ó rẹ ni tó jẹ́ǹtù ẹ̀sà bíngò ó rí bó ṣe jẹ́ǹtù èmi ò bá jẹ́ kọ́wọ́ tí ẹ gbẹ̀yìn mi lára mo gba ẹ mo tún fẹ́ mo repeat ẹ ní kí black ni ẹ má wọrí mo fẹ́ tún ẹ má wọrí mo èmi ò bá jẹ́ kọ́wọ́ tí ẹ kó gbẹ̀yìn sí mi lára kó o máa bú mi kí n má lè sọ̀rọ̀ ó sọ mí di dàdà dín níbi ìtiẹ̀ èmi wà á èmi ìyá mọ́mì ló ń jẹ́ ẹ̀ àwọn tó ń wá sórí platform ẹ̀ náà ṣe màámi màámi màámi èmi ò fi iṣẹ́ mi ìdáyà tèmi mọ̀ ṣé wọ́n lè bí mi lọ́mọ tí màá pè ẹ̀ ta ló ní iye òṣì ta ló ní ìyá ìyá àbùkà àgbà tí o tó lé àgbà jakujaku ìwúrò ẹ̀ la wá ń sọ orí ẹ̀ bàjẹ́ ọmọ wádé wọ́n á bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ la Àbújá lọ jẹ ṣìgbá ẹ la Àbújá lọ jẹ àwo ẹ la Àbújá lọ ẹ abálàjẹ náà nìyẹn eight thousand ajẹun làbújá náà nìyẹn ẹni tí ìwà làbújá kó lọ pokùn ẹ lo hmm. ṣáwọn pè kì í ti ti jẹ àwa tá a ṣiṣẹ́ la la Àbújá akóra wa jọ ni pé àwa tá a ṣe after tá a ṣe ká lọ ṣe fàájì alẹ́ lọ ṣe fàájú ṣe wá jẹ́jú anybody béèyàn bá dẹ̀ lóhùn ò bá wa ṣe mọ́ kó dẹ̀ máa rìn síwájú bẹ̀rẹ̀ sí àyìnlé ẹ ti ń lọ́ra ó ti ń lọ bí ó ti ń àyìn là ó tó mọ ó ṣìrìn ní tẹ́lẹ̀ wá lọ́jọ́ kò sọ́dọ̀ àwọn oníṣáríìtì ebi ò ṣe ṣáríìtì bí ebi ò ṣe ṣáríìtì àbí wọ́n ti ń ṣe bábíà ńlá yín tí bábíà ńlá ti mọ́ lára ẹni kẹ́ ẹgbẹ́ ẹ bábíà ńlá ẹ lọ́ máa ṣe lọ́dọ̀ yín lọ́hùn orí mi kí n post kí n tẹ̀ kankan sí ìbàrí pé kán kán ṣe bábíà ńlá fún yín oríire oríire eight gbogbo tí mò ń mi kẹ́mi ṣe rí nígbà tí mi ìdáwó búlọ́ọ̀kù mi ìbẹ̀bẹ̀ sìmẹ́ǹtì mi ìbẹ̀bẹ̀ nǹkan kan iṣẹ́ ń tàwa mi rí bí dọ́là ṣe wọ́n tó ẹ̀rí kí n bọ́ sórí social media gẹ́gẹ́ gbà mí àwọn ọmọ mi ó kówó jíjẹ àti mímu gẹ́gẹ́ mi pẹ̀lú kọ́ìnsì kọ́ìnsì yẹn ó pè mí ọjà ẹ̀rí ọjà ìbò ṣe wà yà ń jẹ wá àṣẹpẹ gbogbo ẹ̀ náà ni bó ṣe rí ni bẹ́ẹ̀ bá ṣe pè ló ṣe wí ẹ̀sà bíngò olóbùkún apàtẹ mátà <laughs> gbogbo ogun lójú wèrè ó sùn tì ìwọ bá lè fẹ́ sùn kí ló fẹ́ fi kún ó lè sùn mọ́ toró wa máa bẹ̀rù pé tó o bá dijú lóru wọn máa gbé o máa kú ó mọ ni wọn máa bẹ̀rù pé o máa kú ṣó ti rí <laughs> eight thousand yàrá ìyá yín ẹ̀yin èèyàn máa kógo èèyàn wá fún yín lóríṣiríṣi ẹ má wọrí ìgò wà ń bí tọkùnrin tó bìnrin kò ní dá fẹ́ni tí ò ní dá fún from January to December mò ń rọ original fake ló ń ta gbogbo wa fake làjọ ń lò tó ti yé yín dọ́tà mi nìkan ló ń ta original Lizzy Anjorin èyí tẹ́ ẹ bá ti rí lọ tí Lizzy Anjorin bá ti wọ̀ tó ti ta original ni ọrùn ẹ̀ la ti ń kọ́pì gbogbo nǹkan àwa tá à ń kọ́pì kọ́pì kọ́pì ní nàìjíríà ọrùn ẹ̀ ni bá wọṣọ a máa kọ́pì ẹ̀ bó wà nkàrà a máa kọ́pì ẹ̀ bílíìsì ta nkàrà ten thousand àwa máa lọ kọ́pì oní ìta máa ta ní gbàǹjo two thousand bílíìsì ra bó wọ̀gò ìgòjú líìsì bàbí irú ìgòrú eléyìí ẹ lè rí lójú dọ́ta mi èmi ìyá ẹ̀ ni mò ń wọ fẹ́ẹ̀kì àwa tá a dẹ̀ jọ ń wọ̀ pọ̀ àwa gúrùpù wa pọ̀ gan ṣó ti yé yín a ní gbogbo nàìjíríà àwọn tó ń tọrọ ìjìnà wọn ò pè mẹ wọn ò pè mẹ a náà ju mẹ́ta lọ mo lè ṣáàdúràtì fún dọ́tà mi but fún gbogbo àwọn tó kù mi lè ṣáàdúràtì fún un ṣé ẹ rí ibi tẹ́ ẹ bá ti rú àwọn ògbò báyìí àwọn dìsáínà ìgbò báyìí tó bá ti táwọn ti pè fún yín tán pé ńlá ẹ má dàrú lóhùn eight thousand ni eight thousand oríṣiríṣi design máa mú wa fún eight thousand ni ó yà máa ṣáná tẹrin ìtó ní nọ́mbà tó ní kìíní mìíràn oríṣiríṣi ẹ̀wọ̀n dọ́tà mi nìkan báyìí tó ní kìíní báyìí lóríṣiríṣi ẹ lo ògo kẹ́yìn náà fi ẹ wò ẹ fi ẹ bá ẹ fi rúdè wọn rúdè rúdè rúdè rúdè rúdè rúdè rúdè rúdè rúdè gẹ́gẹ́gẹ́dìgẹ́ tí a máa fi pààyàn láyà ẹ̀yin báwo àwọn ìyá tí tí ò mọ̀ṣẹ́ ṣe iṣẹ́ wa rò <laughs> irú àwọn talẹ̀ ń bá wí ẹ jọ owó ìyá gbọ́n lọ́mọ máa rán èmi mò ń ṣiṣẹ́ bí mo ṣe wà yìí èmi ni ìyá Lizzy Lizzy ń ṣiṣẹ́ ń ṣiṣẹ́ ọmọ mi ń ṣiṣẹ́ gbogbo àwa táwọn àbí oníṣẹ́ làwà ẹ lè rí bábí àlá láàrin wa àwa ń ṣiṣẹ́ dáadáa ni. Ah, alájà mi tó gbá ski alájà Fọláṣadé Adéjùmọ̀ alájà ẹ ra fẹ́ẹ̀kì kẹfí mi ìsọ̀rìjìnà tẹ̀ ń lò yẹn ẹ̀wọ̀n ìjìnà tẹ̀ ń ra alábùrọ̀dù yẹn ra fẹ́ẹ̀kì kẹfí mi sí ẹ̀yin tẹ́ ẹ bá ti wà ní tẹ́ ẹ ti wọnú àwọn bíbí store tẹ́ máa ti ń ra nǹkan yẹn ẹ̀yin táṣìírí yín bòde kò jẹ́ ìtàn ti tò sínú ẹ bá ti kú ò tó bá jẹ́ nù gbòòrò lẹ́ra irú ní sọ bá la amẹ́ríkà ṣé kò yẹ yín ẹ̀yin tẹ́ ẹ bá la amẹ́ríkà tẹ́ ẹ bá kúrò tó ẹ bá lọ sínú stock ẹ lọ rà àìmọye àwọn paki pakistan paki àwọn ọmọ pakistan ọmọ india àwọn iṣẹ́ fèkì báyìí náà ń tà mo fọlọ́n búra china láti ń kó wọlé tó bá máa kóró eléyìí láti china ó lè kó wọ amẹ́ríkà bẹ́ẹ̀ straight ṣó ti yé yín ó ní bá ó lè kó wọ canada bẹ́ẹ̀ street, ó ní bá ṣe ń kó wọlé ṣé wá rí àwọn tó wá ń fi ọ̀nà ẹ̀bùrú kó wọlé yẹn wọ́n á tò sínú store wọn kọ̀ǹfàmá wọ́n á dẹ̀ máa ta fún yín níta original ẹ̀yin ọmọ àṣẹ dẹ̀ máa gbá ẹ̀ máa máa gbá rí mọ̀ ó ti yé yín ọmọ àṣẹ níyìn tọrọ máa ṣe pọ̀ lórí social media bí irú tòkunbọ̀ yẹn Esabod ẹni tó yẹ pé ó rí góòdì báyìí ó dá góòdì mọ̀ ọmọ àṣẹ tí ó dá góòdì mọ̀ tó gbé pàǹtì sọ́rùn tó wá ń ṣe báyìí tó ń fẹ́ẹ̀kì ló wọ̀ nígbà tó máa tó bí ìkíní báyìí gbogbo ẹ̀ ti funfun ẹ wo fíìmù ẹ wo ṣáàtì ẹ̀kan tó ṣe tí gbogbo jewelry yẹn tó ti ṣẹ́ funfun lọ́rùn ẹ̀ ó gbé síta ó tuntun wọn wọ̀ ọ́ mọ́ ni gbogbo ẹ̀ ti funfun ó ti kó bómọ́wèrè lọ́rùn eight thousand ṣọ́ọ̀bù mi wà lágbọ́tò wait àwọn jewelry tá a já lánàá yẹn àwọn oní jewelry set yẹn fún mi fún mi fún mi oní forty five èlò ní forty five forty àbí forty five forty kó wá ṣé ẹ fi sínú kinní ẹ bá mi kó ọjà wá ó yá yá yá àwọn designer designer tuntun jewelry tajà ìjà àwọn ṣàìkò ní àtòlélẹ̀ yẹn wò. lámìdé ó parọ́ mọ́ irú èmi tó ní mo gba fifty million èmi àgbà fifty million màá wá kó ṣòro pé mi ṣòro pé mi gba àwọn èèyàn tó máa ń jẹ̀gùn mọ́yàn ni èmi ò ń ṣọmọ ojú ọ̀rọ̀ láre kò yẹ mo èmi ò ń ṣe ọmọ ojú ọ̀rọ̀ rárí tẹ́mi bá gba ká hundred million ni kí n gba hundred million anywhere máa kó máa jẹ́ kí everybody mọ̀ pé iye báyìí lówó ìjẹ́ you understand máa jẹ́ kí everybody mọ̀ pé iye báyìí lówó ìjẹ́ ìwọ tá a bá pèsè ẹgbẹ́ tá a kàn ṣàánú yẹn o ò lè pín owó tó àwa tá a dẹ́gbẹ́ lẹ̀ àwa kan la dẹ́gbẹ́ yẹn lẹ̀ àwọn kan ni fáńdà ẹgbẹ́ yẹn ẹ̀yin òun bẹ́gbẹ́ yẹn ṣe jẹ́ ẹ̀ mọ bó ṣe jẹ́ ẹ̀ ń wádìí ẹ̀ ní assignment àwọn tó dẹ́gbẹ́lẹ̀ àwọn tó dẹ́gbẹ́lẹ̀ wọ́n mọra wọn even eh, alhaji mc olúọmọ tó jẹ́ grand patron wa ó kàn bàárẹ̀ ẹ̀ ń bẹ̀ ni àwọn tó dẹ́gbẹ́lẹ̀ náà ní ká lo mc olúọmọ fi ṣe grand patron kí mc olúọmọ tó lè bọ̀ síta fún àwa pé oh yes ó ní reason ṣáà rí gbogbo èèyàn máa àtẹ̀ǹgè àsíǹgè yẹn èmi ò rán yín iṣẹ́ bí mo ṣe wà olóṣèlú paraku lèmi APC tẹ́lẹ̀ máa sọ pé mi ò ṣe òṣèlú mi ò ṣe mi ò lè mi ò lè ṣe òṣèlú pé a fẹ́ gbàpò tí ibò mi lè ṣe torí irú mi ò lè ṣe onírọ̀ ò lè ṣe you understand number one number two mo kọ nonsense you understand mo kọ nonsense irú mi ò lè hold political appointment kankan torí ẹ lè jalè ibi tí n bá gbé wà ní ìdẹ̀ni fẹ́ káwọn èèyàn bù mí lẹ́sẹ̀ àbí kán fọ́ mi lójú reason nìyẹn kò sí nǹkan kan bẹ́ẹ̀ school sat mi yanrantí mo ti ṣó ẹ̀ bíbá yẹn láti lè hold any political office ní Nàìjíríà ní Nàìjíríà wáyé ó máa ní susat susat la máa ń jà fún mú nì ṣé mi ò ká ni mú nì èmi ò ń ṣe sábọ̀dù tí ò ní susat kò present ẹ̀ rí òun lọ yégídé yégídé yégídé half half half done ni kò ní sátífíkẹ́ẹ̀tì sati irú ọlámìdé olóbùkú tó ń pariwo lórí social media yìí tó bá jẹ́ pé ó tiẹ̀ ní sátífíkẹ́ẹ̀tì tó bá jẹ́ pé ó ní wàhẹ́kì ni bó ṣe wà yẹn ó náà mi ó nírú mínísírì kan tèmi máa sọ pé ẹ jọ ẹ bá wáyè fọmọ yìí bẹ́ẹ̀ irú ibi tó wà yẹn gan níbi lọ́mà yẹn sátífíkèètì ẹ̀ kò ju kó máa kólẹ̀ títì lọ ṣé ẹ rí àwọn tẹ́ máa rí tán kólẹ̀ títì yẹn iṣẹ́ àwọn àwọn tí olóṣèlú tán máa ràn lọ́wọ́ nu wọ́ọ̀dù ni wọn kì í wọ́ọ̀bẹ̀ pẹ̀lú sátífíkèètì wọ́n kàn máa ń fún wọn máa ṣàánú fún wọn pé ó kẹ́ ẹ ẹ ṣáà lọ gbálẹ̀ títì ó ní irú iṣẹ́ tó máa ń pè wọ́n ibẹ̀ ni Ọlámídé yẹn kátígórì tó wà nìyẹn kò ní certificate torí náà ẹ̀yin tẹ́ ẹ̀ expect pé ó yẹ kán fún níṣẹ́ tó dáa ní Nàìjíríà ń bì báyìí even nílò òyìnbó yẹn o gbọ́dọ̀ ṣe training kó tó ṣe anything wàá kàwé fún ni ṣẹ́ni tí ò ní primary school certificate ṣe é wá rò pé bí nǹkan Nàìjíríà ṣe wá easy nìyẹn torí ẹ̀ ló ṣe bá rẹ̀ láàrin àwọn tó ń gbálẹ̀ títì wọ́ọ̀dù ni ọlọ́run wọ́n ràn lọ́wọ́ ni láti wọ́ọ̀dù tó ti ń dìbò ni wọ́n ti ràn lọ́wọ́ ló ti bá rẹ̀ níbi tó ó dẹ̀ ti ó ti bẹ̀rẹ̀ ṣe charity ó misuse opportunity ẹ̀ kí gbogbo ẹ̀yin oníbàbíàlẹ̀ ẹgbẹ́ ẹ̀yin náà lẹ lè gbà ṣẹ́mi tí mò ń jí láàárọ̀ lọ́sàn-án máa ṣiṣẹ́ tèmi rojọ́ máa ṣe ọjà dalẹ́ ni máa wá máa wo mẹ́sẹ̀gì dalẹ́ ni lẹ́nì tí n bá sọ fún yín pé ọkọ mi sì bá mi wípé báwo ni wọ́n ṣe máa sanwó tí mo máa sọ pé mi ò mẹ́ni tó sanwó tó ọ̀dà ọjà o bó ṣe wà yẹn ọkọ mi ò lè mú fóònù mi dáadáa thirty minutes ó máa jùnú ọkọ mi máa jùnú because ó mọ̀ pé nǹkan tó ń wọ bẹ́ẹ̀ àló níjọ́ wo bí wàá sọ pé jumia ṣé jumia ṣiṣẹ́ tó wọ ọmọbìnrin ṣá torí mi máa kàn fún àwọn owó payment máa send nǹkan tó ń fẹ́ àwọn èèyàn send sí mi mo lè dá èèyàn mo lè dẹ́yàn tẹ̀ǹdà lóhùn lẹ́ẹ̀kan náà dóògbà tí o wà lórí social media tó ń ṣe bá bí àlàyé ṣé ìwọlé mi wá ń wá kiri ṣọ́wà náà tó ń sanwó fún mi tí màá máa wá ẹ̀ tó bá ní gbogbo tó ń ṣiṣẹ́ lórí platform èmi ò rí àwọn ìyá ẹ̀ náà ni wọ́n máa bẹ́ẹ̀ rí àwọn kò níṣẹ́ ẹgbẹ́ ẹ̀ tó máa wá fi wòṣì tó máa máa fi rúdè wá bì báyìí ẹni tíṣẹ́ ẹ̀ bá ká lára kò ní polówó iṣẹ́ ẹni tó ń jèrè nídìí iṣẹ́ tó ń ṣòwò tó ń jèrè kò ní polówó ọjà ṣẹ́ ẹ̀rẹ́ mi kẹ́mi má jókòó sí ṣọ́ọ̀bù tèmi kí ló dé tí mi ò fi lọ Àbújá kí ló dé tí mi ò fi lọ jókòó síbẹ̀ ṣé nítorí wọn pé tí n bá wà lábújá wa máa náwó òtẹ́ẹ̀lì máa máa ṣe wàhálà kí n máa máa rìn kiri ni láì ṣe pé mi ò níṣẹ́ mi lọ́wọ́ èmi ò ń ṣe èmi òṣèlú mi ò ń ṣe olóṣèlú tó jẹ́ anytime tẹ́ bá rí wọn máa pè wọ́n máa wà wọ́n wà available mi ò wà am am unavailable olóṣèlú not always available orí orí social media náà mo ti ń tajà tèmi nígbà tí mo ṣe ń sọ látẹ̀kùn èlò lẹ́lẹ́ forty five ṣe é rí mo ṣe ìjà wọn lánàá nẹ forty five thousand tó bá ti pẹ́ o lè rí mú ṣé o ti rí forty five o ní forty five mi dà ṣé o ti rí tí wò ó lè kú forty five ni èmi ò ráyè ẹjọ́ wẹ́wẹ́ bí àbá máa sọ irú èmi báyìí èmi lèmi ò ráyè ẹjọ́ wẹ́wẹ́ torí pàwọ́ àníṣẹ́ tá ń ṣe èmi ò depend lé anybody lórí social media àwọn òbèrè lọ́wọ́ anybody iṣẹ́ wa làwọn ń ṣe so lọ sí ibi tí wọ́n ti ń ṣe charity tó máa ń dáwó fún àwọn ọmọ aláìní àwọn tébi ń pa àwọn tíyà ń jẹ mi ò ṣí ṣọ́ọ̀bù charity báwo ló dẹ̀ ṣe máa expect mi kó jẹ́ gbogbo ọjà mi ni kí n máa wá fi kó fún ẹ torí ó tẹ̀lé mi lọ Àbújá mo kàn ṣàánú ẹ pé ìwọ náà wàá lọ bá wa kúrùsì ká lọ jẹun ká lọ ṣe fàájì inauguration ó ṣe wá máa di tèmi tó ẹ pè mí ni mo dẹ̀ wá máa gbọ́ pé bá máa ṣúnú ilé yín èmi ló máa pè alamọ́ mi ò yá èmi ló máa pè nǹkan kan ṣe dáadé èmi ló máa pè òun wúkọ́ èmi ló máa pè ẹ̀gẹ̀yọ lẹ́nu èmi ló máa pè kíní kan ṣe èmi ló máa pè kí n tèmi àti tiẹ̀ ṣé mo mọ̀ ẹ̀ rí ni ṣé mi àti ẹ̀ jọ ṣiṣẹ́ Tinubu ni èmi àti ẹ mú píkṣọ bíi tèmi àti ẹ ti jọ lọ campaign fún Tinubu kò ṣẹlẹ̀ rí ni in fact mo pàdé ẹ ní ní campaign ọ́fíìsì gan ní Àbújá ṣé orí mi kì í kí ẹ o ìmù gan mo ra ayẹ ìṣẹ́gbẹ̀ báyìí ni torí mi ní ìfẹ́ kó lọ náwọn ìyá kan torí mo kọ́ ọ̀rọ̀ ẹ̀ ò gbára wọn ọ̀rọ̀ yẹn ò dúró rẹ̀. a ní ọ̀kan lọ́mọ sọ fún mi ni pé à pírẹsẹ́tì kẹ́rọ̀ mi rò pírẹsẹ́tì kẹ́rọ̀ mi rò ẹ mọ̀ pàbẹ́ kùtà pírẹsẹ́tì kẹ́rọ̀ mi rò bẹ́ẹ̀ mọ̀ pé gbogbo náà làjọ máa ṣe gbogbo náà làjọ máa ṣe. Àbújá àlọ́ àlọ́ ṣe fàájì wa ni ẹni bá dẹ̀ ni wọ́n bú òun làbújá wàá jókòó jẹ́jẹ́ ara ẹ̀ wọ́n kàn déédéé máa bú ẹ òkúta tó ń sọ làwọn èèyàn làwọn èèyàn ó so wọn sókúta wọn sògùn lùtùlù ẹ ṣáà wà là Àbújá ká nítorí àwa là Àbújá yẹn ká máa ṣe bí ọ̀dẹ̀ ṣé orí ẹnìkan nù wá lásòrò òkè àbáàlẹ dìbò fún ẹwẹ là Àbújá lọ ṣe fàájì wa ni kí ló kàn títí yín kẹ́ ẹ bú wa ká má dá yín lóhùn kẹ́ ẹ rọ́ ìpè fáwọn èèyàn kọ́kọ́ má fi tàbà tí àdá kọ́ má fi fọ́ ọpọlọ ẹ̀ èmi tí ẹ̀dẹ̀ tún bẹ́ẹ̀ jọ yẹn pé ẹ má dẹ̀ tún ló ka tàbí àdá nǹkan má tún ló tàbà tí àdá èké nǹkan jọ o pé kán ní sùúrù o pé kinní kan o nígbà àwọn tó ń fún lépè mọ́jú lóru ọ̀gànjọ́ òru ọ̀gànjọ́ ló gbé wọn ṣépè tọmọtọmọ ó wá fẹ́ kán fọwọ́ bò ẹ̀ lórí ká máa àfọwọ́pa ẹ lárí kan ní báwọn tiẹ̀ ṣe jẹ́ kó níwọ̀ ló bí ìwọ ló ń bá dátà fún gbogbo àwọn àtàǹsọ̀ lórí social media àti pé wọ́n ló bá rẹ́gísítà orúkọ wa kò ní dáa fún ìyá ẹ̀ tó kún bọ̀ kí n ti wá tí kí á ti tiẹ̀ ẹ bá pé ṣáàtì àná yẹn máa dùn ẹ̀ èmi fúnra mi mo wọ̀n jówèrè mo rán létí ni ó ti sọ̀rọ̀ kọjá àkádàrà oníwọ̀ lólówó jù lórí social media mo tún bi ẹ́ léèrè yeye yeye oge tó glamorous yẹn ṣé olówó tó olówó tó olówó tó olówó tó legacy legacy legacy yẹ pé tá a bá jọ jókòó báyìí mi ò fi fọ́ǹbù mu mi ò ṣeré no be for your mouth torí legacy ni treasurer ẹgbẹ́ wa tá a bá jókòó báyìí tá a bá ń sọ̀rọ̀ owó pé kí ni ó yẹ sáré a dáwọ́ one million sí sí sí sí tí legacy bá máa ṣe owó no be for mouth díjìtì legacy máa ń wọ nine digits nine ẹlẹ́mi ẹlọ́balẹ̀ Elizabeth ló sọ bẹ́ẹ̀ fún yín nine ṣé ẹ wá rí àwa tá a kóra wa yọ tá a láàlà Àbújá yẹn a kàn ṣàánú ọmọ kéékèèké kan ni ẹ gbàgbé wèrè òṣò níṣẹ́ láàrin wa ń tẹ̀yìn náà mọ̀ ni èmi ò ń ṣe ẹni tó máa ṣe jẹun tí ò ní fún ọmọ mi jẹ èmi láì kí n máa kó àwọn youth kí n ṣàánú àwọn ọmọ tí ò ní ẹnìkan ló máa gbé ẹni tí ò ní tí n bá wá kó àwọn ọmọ tí mi ò mọ̀ rí tí mi mọ́lé wọn tí mi mọ̀nà wọn tí mo ní ẹ ká lọ torí pé mo rí sáà ìpẹ́ inú campaign fún Tinubu tí n bá ní ẹ jẹ́ ká lọ ṣe fàájì kò sí ohun tó burú jù ń bẹ èmi ò kì í ṣe wọ tó kún bọ̀ ìwọ òun bíùdì èèyàn ṣe bó owó ẹ ju hundred thousand lọ fáwọn èèyàn owó ẹ ò kì í ju hundred thousand lọ èló lè forty thousand owó tí ẹ ò ju hundred thousand lọ Tòkunbọ̀ hundred thousand empowerment ni ẹ hundred thousand empowerment ni ẹ èmi ọba ilé Elizabeth mi ò fi fọ́ǹbù ó wà mọ iye àwọn tó ti lọ lóyìnbó àníjọ last last week ọmọ kan tún sì travel ó máa ń lọ lóyìnbó gbogbo nǹkan tó ṣe délẹ̀ ọlọ́run ó mọ̀ sọ́ńtìtì èmi ni nígbà tó tó dẹ́mbàsì gan-an tán sponsor lásán seven vacancy tán rí ó rò pé mi àti ẹ̀jọ̀ jẹ́ ẹgbẹ́ ni wọ́n máa fi mí kọ̀ǹpìà ẹ̀rìn má wọ̀rì ìwọ ọgọ́ mọ̀ pé mi ò ṣẹgbẹ́ ìjà àgbà yẹn náà lèmi àti ẹ̀jọ̀ ń jà ó lè máa ó lè ṣe àgbà àwọn àwọn onítàn ṣe fracas bábíà ńlá ó lè ṣe àgbà àwọn atọrọjọ orí social media o ò lè ṣe àgbà ẹ̀mí ọbalẹ̀ Elizabeth ṣé nínú òṣèlú ni àbí ká mọ̀ èèyàn Nàìjíríà àbí ká mọ̀ ọ̀rọ̀ sọ tó fẹ́ ṣàgbà mí lé ọkọ ni èmi tí mo tolé ọkọ mi tí mo táyà àwọn ọmọ mi ṣe tí mo decorate life ọkọ mi tọkọ mi ń wọ̀yàn lójú ọ̀dà àdìsá ń sàn ìwọ tó sọ àwọn ọkọ tiẹ̀ di bábíà ńlá èkínní arorí ìwé ìṣe àlòwà tó ń tọ̀ tó ń yàgbẹ́ síbi tó gbé wà kí ló yẹ mi sọ̀rọ̀ sílùú èmi èkejì ìlú òyìnbó náà wà òjò rí nǹkan kan mú délé gbogbo àwọn tó bá rí tán fẹ́ ràn wọ́n lọ́wọ́ gan ṣe lòun dúró tì òun dúró tì wọ́n ni ṣémi àti ẹ̀jọ̀ lọ́rọ̀ ni ṣémi àti ẹ̀jọ̀ lọ́rọ̀ ni kí n tó gbàgbé ṣégè ìyà tó bá máa bú mi ṣe ṣáàtì fún mi èmi lẹ̀ ń lọ sọ̀rọ̀ sí lórí kinní ìtòkùnbọ̀ èmi lẹ̀ ń pè ní ọbańlé Elizabeth ọ̀tá Yorùbá ẹ̀dẹ̀ máa sórí play platform mi ẹ tún máa ga ẹ máa yé ìlì mi ẹ máa ṣe ẹ̀gbọ́n ṣége hmm. wàláì mo fọlọ́run Elédùmarè bú yín mo fi búra mo pa yín tó ṣe rí ṣe tó rújú ṣe rújú yìí ẹ̀gbọ́n ṣége mo pa yín tó tẹ́ ẹ̀ bá dúró níbi àpọ́nlé ṣe ti rí ṣe rí ṣe rí ẹ̀yin tẹ́ ẹ̀ máa sọ pé màmá àjẹ ṣe gé yàrá iṣẹ́ ti rí mi irọ́ táwọn èèyàn ti ń ṣe ṣáàtì fún yín àwọn èèyàn òṣìwé ìrántí kan rí irọ́ tí ń bá tẹ́ ẹ bá try mi tẹ́ ẹ bá jókòó sórí àpótí yìí tẹ́ ẹ wà yẹn lọ́dọ̀ mi irọ́ tí máa ṣe ṣáàtì fún yín mo fi ọlọ́run búra ẹ máa mú sniper ọlọ́run ẹ lọ kọ́lẹ̀ irọ́ tí ń bá kọ orúkọ yín síbi tí n bá ṣe ṣáàtì fún yín gbogbo nǹkan táwọn èèyàn yóò rọrọ rọrọ sọ lára yín èmi máa sọ èmi ọ̀rọ̀ tèmi ẹnu tèmi sọ̀rọ̀ ẹnu tèmi wá dáa ni ẹ̀gbọ́n ẹ ṣọ́ ara yín gan èmi kúrò náà àwọn tí wọn máa bú kiri orí social media kìíní o tí wọn fẹ́ bú mi Tòkunbọ̀ ó tún pín ní ẹ wò máa fi ń rí yí ẹrọ ọ̀fọ̀ gidi èmi ò fi bẹ́ẹ̀ mi ò ń ṣọmọ kan tó gbádùn lọ tààràtààrà o ṣe ti rí ẹ lè bọ́ sákẹ́ sọ̀rọ̀ tí mi ò ní dá yín lò ṣùgbọ́n ọjọ́ tí n bá dá yín lò mo fọlọ́n búra ẹ máa bẹ̀bẹ̀ fún oògùn tẹ máa gbé jẹ kíákíá ẹ rò pé mi wà nú àwọn tẹ́ẹ̀jọ́ ń fẹ̀bù fúnra yín èsì bẹ́ẹ̀ ṣe nípa àzọ́dọ̀ tó kún bọ̀ náà ẹ ti jọ ṣorí burúkú láàrin ara yín èmi àti ń jọ wà nù kínní ẹ ṣọ́ra yín bó ṣe wà yìí forty thousand gold lélẹ̀ mo tún ní silver ẹ máa ń tọjà dáadáa irú ilé ìlẹ̀kùn yìí ilé ìlú ẹ̀kún fi sí ṣẹ́rí rẹ̀ silver rẹ̀. àwọn tiẹ̀ nìkan kan lọ pẹran tó máa kan ni wá á jẹ́ tòkunbọ̀ tòkunbọ̀ báwo tòkunbọ̀ olóòrùn arómi máwẹ̀ ọ̀tá àpapọ̀ ní dos nonsense forty thousand ebi wa náà tó máa pè ẹ́ ní mọ́mì ni wa náà tó máa wá máa bẹ̀ sọ̀rọ̀ ìṣòro àbóǹṣì o ò lè rí respect tèmi táyé máa fi parẹ́ o ò lè rí o ò lè rí mo fi ọlọ́run búra ṣé o rò pé èmi àti ẹ lè parẹ́ ọ̀rọ̀ èmi àti ẹ ò lè parí bóyá ìjọ ńlá là ọ̀rọ̀ ò lè parí mo fi ọlọ́run kò lè parí o ọlọ́run ọ̀rọ̀ àárín èmi àti ẹ ò lè parí ta ló fẹ́ sọ. So? ta ló fẹ́ sọ̀rọ̀ èmi àti àárín èmi àti ẹ̀ olórí burúkú olóṣì afọ́fúgbẹ́mu agbára dáradá àgbà òṣì abanilórúkọ jẹ́ abaniláyọ̀jẹ̀ onílara àṣọ onílara àkùkọ gàgàrà tí ò fẹ́ kọ́mọ kékeré ó ga kò ní bá mi dà fún un bí a bọ̀jù. ṣe pọ̀ tó ìgò ojú mi eight thousand bẹ́ẹ̀ tún fi pẹ́pẹ́ wọn sí mú kó wà bẹ́ẹ̀ ṣe pọ̀ tó tẹ́mi ò rí fọ́lọ́wà tẹ́lẹ̀ àwọn kúkún rí wa àwọn ọmọ wa yẹn ò fẹ́ni tí ò fún láàrin yẹn bẹ́ẹ̀ ló lè sùn ló lè wò torí ọ̀rọ̀ tèmi ọba ní Elizabeth ò ní sùn ọba ń gbọ́ ò ní sùn ò ní sùn eléyìí ó le jù eight thousand ní máyẹ̀ kan wo eri <laughs> yàrá ìyá yín ẹ gbàgbé wèrè. àṣàbí olórí àdìsá gbé fún ọmọ Tinubu ọ̀ríjìnà. Hey! ẹfẹ́ ke kú ni o èpà ẹfẹ́ ke kú ni o èpà ẹfẹ́ ke kú ni o èpà ẹfẹ́ ke kú ni o. wọ́n lọ kóra wọn sórí ta mẹ́ta nítorí ẹ̀mí wọ́n kóra wọn jọ sọ́dọ̀ ẹ́sà bọ́d nítorí ẹ̀mí wọ́n kóra wọn jọ sọ́dọ̀ tó kú bọ́ nítorí èmi kúrú kẹrẹ ó dọ̀nà Dublin.